ire ni mo fẹ́ bàbá lónìí o. ògo ni fún ọlọ́run lókè ọ̀run mo kí gbogbo yín pé ẹ kú ojúmọ́ lórúkọ jésù ẹ ó rí àánú gbà mo kí àwa ọlọ́jọ́ ìbí òní ẹ rí i pé mo sọ pé àwa torí mi náà wà nínú wọn lọ́jọ́ òní gbogbo àwọn ọlọ́jọ́ ìbí òní mo kí yín jákèjádò ayé ẹ kú oríire o tàbí kí n sọ pé a kú oríire ọjọ́ òní lórúkọ jésù oríire wa yóò dálẹ̀ ní ọjọ́ orí tuntun tá yìí àtẹ̀yìn àtẹ̀mí tá à ń jọ ń sọjọ́ òbí lónìí a ní àṣeyọrí titun ògo ọlọ́run bíi bàbá yóò máa pọ̀ sí láyé wa ọlá rẹ̀ bíi bàbá yóò máa pọ̀ sí láyé wa ẹ̀mí rẹ̀ kò ní dágbére fún ẹnìkọ̀ọ̀kan wa ẹ̀mí gígùn ti àlàáfíà nínú ìpinnu ọlọ́run lórúkọ jésù ló máa jẹ́ tiwa gbogbo ire tó ń bá ọjọ́ òní rìn kó jẹ́ tiwa ó ti rí bẹ́ẹ̀ o lórúkọ jésù kristi olúwa wa àmín ìwé sáàmù orí one twenty four ẹsẹ̀ one dé ẹsẹ̀ three ló wà lọ́kàn mi láti kà lónìí psalm orí one twenty four ẹsẹ̀ one dé ẹsẹ̀ three bíbélì wípé tí kìí bá ṣe pé olúwa tí ó wà lẹ́yìn wa ẹ̀yin ọmọ israẹli ẹ wípé tí kìí bá ṣe pé olúwa tí ó wà lẹ́yìn wa nígbà tí ọmọ aráyé gbógun ti wa wọn ìbá gbé wa mì láàyè nígbà tí inú bí wọn sí wa ògo ni fún ọlọ́run lókè ọ̀run sáàmù yìí jẹ́ sáàmù pàtàkì tí mo máa ń kà almost every day torí pé mo mọ̀ wípé tí kì í bá ṣe ọlọ́run a lè jẹ́ nkankan mo dẹ̀ wá ń gbé ọ̀rọ̀ yìí wá fún wọn náà pé kó o mọ̀ pé tí kì í bá ṣe ọlọ́run ìrùpẹ̀ lásán ni ọ́ tó mọ̀ wípé bí ọlọ́run bá yọ ní tó jẹ́ tiẹ̀ kó nu ayé wa a ti di ìrùpẹ̀ nìyẹn torí nígbà tó ọlọ́run máa wá ìrùpẹ̀ ló kó jọ ó wá fi èémí rẹ̀ sínú ìrùpẹ̀ yẹn ni la fi di ènìyàn lónìí sòtọ́ lọ́n bá yọ èémí tó jẹ́ tiẹ̀ kó nínú wa èèyàn di ìrùpẹ̀ nìyẹn gbogbo ẹni tó ń gbọ́ mi lónìí ẹ jẹ́ ká rí ara wa sílẹ̀ ẹ má jẹ́ ká ṣe bí ẹni pé a nílò ọlọ́run ẹ má jẹ́ ká máa wà bíi pé ta ní ń lọ́run ẹ má jẹ́ a máa ṣe bí ẹni pé a lè dá a ṣe láìsọ lọ́run tọ́lọ́run ọba lọ́wọ́ sí èèyàn á dààmú tó máa fi kú ni ara làárọ̀ yìí súnmọ́ ọlọ́run gbogbo nǹkan ló lè bá jà má bọ́ lọ́run jà gbogbo nǹkan ló lè má nà ní dákun náà ní ọlọ́run You can't take God for granted and not be granted. Let me repeat myself. You can't take God for granted and not be granted mo gbàdúrà ọkọ̀ àyànmọ́ rẹ kò ní gúnlẹ̀ sébùtì òfò wàá dẹ̀ láṣeyọrí láìsí ọlọ́run kò sí tó lè jẹ́ mo gbàdúrà fún ọ orí ọ̀fẹ́ láti máa rí ọlọ́run ní gbogbo ọ̀nà rẹ àti láti máa bẹ̀rù rẹ ọlọ́run yóò gbé wọnú ayé rẹ ẹ tẹ́wọ́ ẹ jẹ́ ń súre fún yín wọ́n fẹ́ kọ́ máa ṣe àmì pẹ̀lú ìgbàgbọ́ torí ọjọ́ òní ọjọ́ tó yàtọ̀ díẹ̀ ni mo súre fún ọ ní orúkọ olówa kó dára fún ọ lónìí kí ẹkún rẹ kó dẹ̀rìn ìbànújẹ́ ọkàn rẹ kó di ayọ̀ ogun ayé rẹ kó parẹ́ ẹ̀tọ́ rẹ tá a gbà lọ kí Ọlọ́run dá padà fún ọ gbogbo ohun tó sọnù mọ́ ọ lọ́wọ́ tí ayé fi nira fún ọ lónìí Olúwa dá padà fún ọ mo sọ̀rọ̀ ní àyájọ́ ọjọ́ òní tá a bí mi yìí pé kí àwọn ọmọ rẹ kó ṣoríire kí àwọn ọmọ rẹ kó jẹyàn láyé gbogbo abiyamọ òkọ̀ọ̀kan tí ń gba ọmọ tọ́júmọ́ lọ́wọ́ tí ọmọ rẹ fi ń ṣe lòdì sí ẹ̀kọ́ tó ń kọ́ gbogbo wọn pátápátá kágbára bọ́ lọ́wọ́ wọn káwọn ọmọ rẹ kó gò wọn láyé já kó jèrè àwọn ọmọ rẹ àwọn ọmọ rẹ ò ní kó ìbànújẹ́ bá ọ kí ọlọ́run kó gbé orí yín sókè kó sì dára fún yín gbogbo ẹ̀yin aláìsàn láàárọ̀ yìí mo bẹ̀ ọ́ lódùmarè bá mi ṣàánú fún wọn bá mi wò wọ́n sàn mo béèrè ọlọ́run fún gbogbo àwọn tí ọ̀nà dí mọ́ lónìí ọlọ́run nítorí ti orúkọ mímọ́ rẹ tí mò ń gbé káàkiri gbogbo àwọn tọ́nà dí mọ́ jẹ́ kí ọ̀nà là fún wọn lónìí bàbá ẹ̀bùn tí mò ń béèrè fún ọjọ́ bíi mi lónìí fún gbogbo àwọn èèyàn wọ̀nyí ni pé ẹ fún àwọn èèyàn wọ̀nyí ní ẹ̀rí ẹ̀rí tí ọkàn wọn pòǹgbẹ fún olódùmarè